إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدو قسم الله سبحانه وتعالى أطر صلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لري دلك ولتن صحيح البخاري كتاب الأدب باب الصبر على الأذى أيتي أفما بيو أو ناني الإمام البخاري رحمه الله تعالى بني باب الصبر على الأذى شطى إشي السور لوري الأذى كم كتنفني الأذى الأذى أوناني إفي ستاكايا pàtàkì jùlọ bí kábúyàn àbí asọ ọ̀rọ̀ bàjẹ́ sí yàn àbí kéèyàn ṣe àdínkù yàn kéèyàn watch kéèyàn kan mú yàn wálẹ̀ gbogbo eléyìí yóò máa bẹ ní abẹ́ al-adha ìyàtọ̀ ń bẹ láàrin al àti àbúrò àbúrò òun ni kí èèyàn ṣe àwọn nǹkan wọ̀nyí délẹ́bù pé yóò nílapa lára ẹni tá a ṣe fún so ló fi jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó rọrùn kéèyàn bú ó rọrùn kéèyàn sọ ọ̀rọ̀ àdínkù sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n kò sẹ́ni tó lè di ọlọ́run ọba kù gbẹlẹ́fù pé nǹkan yóò wà lápá lára ọlọ́run ọba subhanahu wa ta'ala èébú tí yẹn bá bú ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ṣe nǹkan tí ó lápá lára ọlọ́run ọba subhanahu wa ta'ala so ni ń bẹ nínú àbúrò àti al'adha gẹ́gẹ́ bí àwọn afáṣiṣẹ́ lálàyé gẹ́gẹ́ bí a ní àlàyé náà باب الصبر على الأذى وقول الله تعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب الله سبحانه وتعالى صنن القرآن الكريم إكي إنما يوفى الصابرون أجرهم بغير حساب أوتي وبجاء الصابرون ونسوره ọlọ́wọ́ ọba ni ó máa san wọn ìyẹn ẹ̀san dáadáa bighairi hisab láì ṣe ìṣirò rẹ̀ ẹ̀kọ́ tá a kọ́ òun ni pé ọlọ́mọba subhanahu wa ta'ala ni man jaa bil hasana falahu ashru amsalihah ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها ẹni tó bá ṣiṣẹ́ dáadáa kan ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala fi mẹ́wàá rọ́pò fún un ẹni bá wá ṣiṣẹ́ aburú kan fàlá yúzà illa mislaha ẹyẹ ọ̀kan òun náà ni wọ́n kọ kalẹ̀ fún so iṣẹ́ dáadáa tá a bá ṣe ọlọ́run ọba yóò san wá lẹ́san rẹ̀ pẹ̀lú mẹ́wàá in fact ìlà sàbò ní àdéhìfín ó lè lékún débi wípé yóò di seven hundred ilẹ̀ adá áfíríkà sí rọ ó lè jù bẹ́ẹ̀ lọ ó di pẹ́ lórí bó la ṣe ṣe iṣẹ́ dáadáa yẹn sí ṣùgbọ́n ẹni tó bá ṣiṣẹ́ aburú dédé tó ṣe láburú náà ni wọ́n fi san lẹ́sàn-án gẹ́gẹ́ bí ti ọlọ́wọ́n subhanahu wa ta'ala ti ó sọ. So ẹni tó bá jẹ́ onísùúrù ọlọ́mọba ní innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab ẹni tó bá jẹ́ onísùúrù ọlọ́mọba subhanahu wa ta'ala yóò san ní ẹ̀san sùúrù rẹ̀ bighayri hisab láì ní òdiwọ̀n sókílà ń pè ní asọ́bùrù ayùbá mọ́ tu sí sùúrù ìtumọ̀ àtọ́bùrú òun ni kéèyàn ní àmúmára láti gba nǹkan mára ni sókè wá pé àmúmára kéèyàn ní ìyẹn ní agbára láti fìyà jẹ ẹni yẹn ṣùgbọ́n owó kóhùn fẹ́ fìyà jẹ eléyìí wọn a máa pè ní kíni alhélmù alhilmu so asọ́bùrù òun kíyàn ní àmúmára láti gba nǹkan mára ni wọ́n pè ní asọ́bùrù ṣùgbọ́n a máa pè ní alhilmu tó bá ṣe pé ẹni yẹn ni ó ṣe sùúrù pẹ̀lú pé kí ni ó ní agbára àti fìyà jẹ ẹni tí ó fi sùtá kàn bóyá ẹni yẹn bu ni bóyá nìyẹn díkù ní bóyá nìyẹn sọ́sọ́kú sọ́npá rẹ ní ó ṣàfi sùtá kan ṣùgbọ́n bí ta sọ fúnra ìyàtọ̀ ń bẹ láàrin al'ada àti àbúrò al'ada òun ni ká búyàn ká fi sùtá kányàn ká díyàn kù pàtàkì jùlọ tó bá ṣe pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala òun ni wọ́n bú o ni wọ́n sọ̀rọ̀ àdínkù ń rẹ̀ nǹkan yẹn kò affect ọlọ́run bá bó tilẹ̀ ó ma gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé dáadáa téèyàn bá ṣe kéèyàn sọ̀rọ̀ nípa ọlọ́run ọba kó sọ dáadáa ń ọlọ́run ọba kó yin ọlọ́run ọba yín ò lékún ọlọ́run ọba ẹni tí ó nǹkan àdínkù tó bu ọlọ́run ọba subhanahu wa ta'ala ló ń bẹ́ẹ̀ náà lẹni tó ṣe rí pé ó sọ dáadáa ń pọ̀ ọlọ́mọba ó sì tọ́ sí fọ́lọ́mọba ààrẹ ẹ̀ ló ń ṣe láǹfààní ṣe ló jẹ́ pé anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́mọba subhanahu wa ta'ala sọ wípé ya ibadi ẹ̀yin ẹrú mi lam tabluhu naf'i ẹ̀ lè ṣe mí láǹfààní fatanfàrò yìí tẹ́ẹ̀kù á ṣe àǹfààní fún mi ẹ tẹni tó lè ṣe mí láǹfààní ẹ gbogbo ẹ kírun gbàwẹ̀ ẹ ṣe léyìí fáǹfààní ara wa ni ẹni tí ò kírun ara ẹ̀ ni ó affect kò affect ọlọ́wọ́n bá ẹni tó ní agbára àti gbàwẹ̀ tí ó gbàwẹ̀ ara ẹ̀ ni ó affect kò affect ọlọ́wọ́n bá ẹni tó lówó àti yọ zakati òyọ ara ẹni ó affect kò affect ọlọ́wọ́n bá lantabluhu nafẹ̀ẹ́ ẹ̀ lè ṣe mí láǹfààní fatanfaruni walantabluhu durri fatadurruni bákan náà ẹ̀ lè ní èmi ọlọ́wọ́n bá lára ẹ lè sọ sọ́kúsọ́ ń pa mí o ẹ lè bú èmi ọlọ́wọ́n bá o ṣùgbọ́n èébú tẹ ẹ bá bú mi ìsọkúsọ tẹ ẹ sọ nípa èmi ọlọ́wọ́n ọba kò ń ṣe nǹkan tó ṣe wípé yóò ní lápá lára èmi ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala sọ ara yín lè ní lára ẹni tó bú ọlọ́wọ́n ọba ara ẹ̀ ló ní lára ẹni tó ń sọ̀sọ̀kúsọ ń pọ̀ ọlọ́wọ́n ọba ara ẹ̀ ló ní lára kò ní ọlọ́wọ́n ọba lára sọtẹ́rí náà ó rọrùn ká ṣe ìbáhù fún ọlọ́wọ́n ọba òun ni ká sọ̀rọ̀ tí ó ta ń pọ̀ ọlọ́wọ́n ọba ká bú ọlọ́wọ́n ọba ká sọ̀rọ̀ dínkù nípa ọlọ́wọ́n ọba ó rọrùn àwọn èèyàn máa ṣe ṣùgbọ́n kò rọrùn ká ṣe dúró fún ọlọ́wọ́n ọba òun ni ká sọ ń ta sọ yẹn débi pé yóò wà ní ọlọ́wọ́n ọba lára kò lè ní ọlọ́run ọba lára àwa lè yóò sọ nǹkan pa wa tí ó ní wa lára tó ṣe pé nu owó bàjẹ́ tó ṣe pé yóò jẹ́ nǹkan tó ṣe rí pé yóò jẹ́ nira fún wa gan téèyàn bá sọ ọ̀rọ̀ àdínkù ń pa wa àwa tá a jọ́ mi ènìyàn ṣùgbọ́n ọlọ́run ọba nìyí ẹni tó sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ àdínkù ń pa rẹ̀ ara ẹ̀ ní ó lára kó ní ọlọ́run ọba lára sọlọ́m jẹ́ pé ìjọsìn tàbálà ń ṣe náà fún àǹfààní ara wa ni ó jẹ́ pé nínú hadithi kò sí tààkà ọlọ́wọ́ bá sọ pé walau anna awwalakum wa akhirakum kanu ala atqa rajulin واحد منكم ما بعد ذلك في ملك شيئا ولو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أتقى قلب رجل واحد منكم ما زاد ذلك في ملكي في بقبي تبالي في يعني ولو بقبي قطع تن دلولي لي إلا فما سنلون وبا ẹwà ń sin lọ́wọ́ ọba ìrùn irẹ́gúlà gbogbo iṣẹ́ ìjọsìn yìí ó kò pérépéré ẹ̀tún ṣe àwọn náfílà ìyẹn ò lékún ọlé ìmì ọlọ́wọ́ ọba o ni ọlọ́wọ́n bó bẹnẹfìtì ń bẹ̀. walau anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum kanu ala absari qalbi rajulin wahid minkum tí gbogbo yín àtẹni àkọ́kọ́ yín àtẹni ìgbẹ̀yìn àtẹ̀yìn yín àtàlùjọ́nú yín tí gbogbo yín bá lẹ́ẹ̀fẹ́ yàpò kíì ẹ̀fẹ́ yóò tọ́ ọlọ́run ọba gbogbo yín wá yẹ ọ̀tọ́ ọlọ́run ọba máa nàkọ̀sọ̀ bàálíkà ní múlìkì ṣẹ̀yà ìyẹn ní kò di ọlẹ́ ní ọlọ́run ọba kù tó ló jẹ́ pé tó bá ń sin lọ́hùn ń sin lọ́hùn ń sin lọ́hùn nígbà tó jẹ́ pé lára rẹ̀ ara ẹ̀ ló ń ṣe láǹfààní owó ṣọlọ́run ọba láǹfààní tó bá lóò òòsìn lọ́hùn ọba òòdì ọ̀rọ̀ ọlọ́run ọba òòdì ọlọ́run ọba fún ara ẹ ló ní lára tó ló jẹ́ pé léyìn ó gbọ́dọ̀ clear sọ́gẹ́ bó ṣe lọ níbi hadithi tá a kà yìí ìpè ya ibadi lam tablughu naf'i fatanfa'uni ẹ̀ láǹfààní kan tẹ́ lè ṣe mí walan tablughu durri fatadurruni ẹ ní ìnira kẹtẹ lè kó bá mi ẹ lè sọsọkúsọ ń pa mi kẹ mi kẹ sọ̀rọ̀ àdínkù nípa mi ṣùgbọ́n ìyẹn ni kò affect mi ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala so tó ń jẹ́ pé èèyàn lè fi sùtá kan ọlọ́wọ́n ọba sùtá tá ń sọdà tí ó lè sọsọkúsọ ń pa ọlọ́wọ́n ṣùgbọ́n ṣe sọkúsọ tó sọ ń pa ọlọ́wọ́n ọba àìṣọ́ torí yẹn di ọlọ́wọ́n ọba kù kò di ọlọ́wọ́n ọba kù òun ló sọ ọ̀rọ̀ àdínkù ṣùgbọ́n nǹkan ẹ̀ ò tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kù so ẹni tí ó bá ń ṣe sùúrù lórí oṣù táwọn èèyàn innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab ọlọ́wọ́n bá ní máa fún àwọn oníṣòro ọlọ́wọ́n bá ní máa fún wọn ní ẹ̀san wọn bighayri hisab láìláàlà so dáa púpọ̀ láti máa ṣe nítorí ṣòro láti ṣe ni nítorí ṣòro láti ṣe òun náà ni ìmọ̀ ṣe sùúrù èyí jẹ́ nǹkan tí ó ṣòro ní ṣíṣe èyí jẹ́ nǹkan tí ó ṣòro ní ṣíṣe so al-imam al-bukhari rahimahullahu ta'ala wọ́n ní babu sabri ala al-adha chapter yìí nípa ìmọ̀ ṣe sùúrù lórí al'adha ṣùtá òlìlé dàtí ọ̀rọ̀ táwọn èèyàn bá sọ nípa wa eléyìí àtàbálì máa ṣe sùúrù nípa rẹ̀ ó jẹ́ nǹkan tí ó dá púpọ̀ ni ṣètìrí pé ó ní ládá tó pọ̀ láti ọ̀dọ̀ ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala. ala àwọn àhàdífì náà pọ̀ púpọ̀ tó ń gbọ́ wá níyànjú pé ká máa ṣe sùúrù náà èyí tí ó tẹ̀lé حدثنا مسدد قال حدثنا يا بن سعيد عن سفيان قال حدثني الأعمش عن سعيد بن جبير عن أبي عبد الرحمن السلمي عن أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أبو موسى الأشعري قال ما قضى يا مسي أني نبوة محمد صلى الله عليه وسلم سقي ليس أحد أو ليس شيء أخبر على أذى سمعه من الله كسين ك تشسور نقبع سقصة وينصن بارك minallah ju ọlọ́run ọba lọ kò sí ẹni tí ó ṣe sùúrù tó lámúmára nípa nǹkan tí àwọn èèyàn ń sọ ń pa rẹ̀ tó ju ọlọ́run ọba lọ ọlọ́run ọba ló fi ṣe sùúrù jù ló fi jẹ́ pé lára orúkọ ọlọ́run ọba òun ni kí ni al ọba onísùúrù ọba tó ṣe pé kí ni yóò ṣe sùúrù ó ní ìkápá láti lè fìyà jẹ ẹni tó fi sùtá kan tàbí ẹni tó sọ́sọ́kú sọ ń pa rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala aṣèkíní aṣe sùúrù pẹ̀lú ẹ̀ ara sùúrù yẹn ò ní pé ọlọ́run ọba lọ lára ọlọ́run ọba lọ lára ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wala yu'akhidhu Allahu nasa bima kasabu ما ترك على ظهرها من دابة tó bá ṣe pé báwọn yẹn ṣe ń ṣe lọ́wọ́ bá sí lọ́wọ́ bá subhanahu wa ta'ala ń fi àjẹ wọn ni kò ní fẹ́ èèyàn kan kò ní fẹ́ ẹranko kan lórí ilẹ̀ kò ní fẹ́ ẹranko kan lórí ilẹ̀ ìyá yẹn ò bá pọ̀ fún wa débi pé jíjẹ múmu yóò nira fún wa gan-an gbogbo àwọn ẹranko tá ń jẹ màálù là ń pa ní rankúnmí ní àgbò ní ewúrẹ́ ní kò ní sí kankan tí ó ṣẹ́kù mọ́ tọ́lọ́ ọba subhanahu wa ta'ala tó bá fẹ́ fi àjẹ lórí bá a ṣe ń kọtí ikú sí àṣẹ rẹ̀ lórí àwọn sùtá àwọn sọkúsọ táǹfin ti sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ṣùgbọ́n ọba subhanahu wa ta'ala ọba alhalimu ni ọba tí máa ṣe sùúrù tó ń bó ti jẹ́ wípé ó ní ìkápá àti fìyà jẹ ẹni tí ó bá ṣẹ̀ ẹ́ ṣùgbọ́n yóò ṣe sùúrù yóò lo ẹnìyẹn lára anabuwa muhammad sallallahu alaihi wasallam ní inna allah la yumlilu adh-dhalim hatta idha akhadhahu lam ẹni tó ń ṣàbòsí fún rẹ̀ ó ń ṣe àbòsí fún rẹ̀ pẹ̀lú pé ń tọ́lá ọba ní kó mọ̀ ṣe inú ẹ̀ ló ti ń lúwẹ̀ẹ́ olórí nǹkan tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala ní ká má ṣe òun ní ìwà orogún pẹ̀lú ẹ̀ ká má gbé ẹ̀tọ́ rẹ̀ fún ẹ̀dá rẹ̀ inna shirka la zulmun azim ìwà orogún pẹ̀lú ọlọ́run ká gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá fún ẹ̀dá ọlọ́wọ́ bá àbòsí tó tóbi in fact òun ní àbòsí tó tóbi ṣùgbọ́n ìṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala òní pé inna Allaha la yumli lọ́gbọ̀ọ̀lì ẹni tó ń ṣàbòsí yẹn ó ń pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ó ń gúnra fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọlọ́run ọba ní kó ṣe nǹkan báyìí ó ń ṣe opposite rẹ̀ ọlọ́run ọba yóò máa lọ lára hatta idha akhadha ọlọ́run ọba máa lọ lára tàbí tí ó ṣe sùúrù pẹ̀lú ẹ̀ tọ́lọ́run ọba ìgbàmù lam yuflitu kò wá níbọ̀ ọlọ́wọ́n bò ní sọlẹ̀ sùúrù ló ń jẹ́ bẹ́ẹ̀ ká fúnyàn lókun dáadáa débi kíni débi àsìkò tó ṣe pé tá a bá bá a mú òní bọ́m̀bì nǹkan yẹn sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àwọn èèyàn sọ sọkúsọ ń parẹ́ wọ́n tó lórí yìí ṣe nǹkan ìgbà míì àwọn ọmọ tara fọlọ́n nípa pé ah ẹ̀kọ́ lọ́n bá ti ṣe báyìí àwọn èèyàn kọ́nà ẹlòmí lè mú tí ó ọlọ́run bá alkùnránì kó fàáyà tó gbé kó gùn ún ìkẹ́kẹ́ lè mọ́ṣe nígbà tó ṣe nǹkan ẹ̀ àwọn ìwà àbàjẹ́ tẹ́lẹ̀ ní awú ẹlòmí lè pa àwọn mùsùlùmí lọ kó wọ́n mọ́ṣáláṣí kó ṣe oríṣiríṣi nǹkan innallaha la yudhillu adh-dhalimin ọlọ́run bóyá àmọ̀ òun náà yóò sùúrù pẹ̀lú ẹ̀ hatta idha akhadha ọlọ́run bó ìgbà mú ni lẹ́nu yóò fúlẹ̀tì hó ọlọ́run bó wà ń dé kó bọ́ yóò wá rí tẹ́ntẹ́ ẹ̀yà nígbà yẹn yóò wá rí disgrace ìṣẹ́lẹ̀ àkójọ láyé ń bí àbí ní alkiyama ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ó fi kọ́ wa wàláwù yóò áàkìdù lọ́hùn náà bima máa táraka ala dhahri min dabba tó bá ti pé ọlọ́wọ́ bá ń báwọn èèyàn mú gbogbo ìgbà pẹ̀lú nǹkan bá ṣe ni kò ní sí ẹranko kan lórí rẹ ẹranko kan kò ní sí lórí rẹ ṣùgbọ́n gbà ní ọlọ́wọ́ subhanahu wa ta'ala nítorí kí checks and balances kó lè máa bẹ a máa fìyà jẹ àwọn alábòsí àwọn tó ń ṣe tí ò ní jẹ́ kí ayé kó lójútùú àwọn tí ń ṣe tí ò ní jẹ́ kí ayé kó gún régé ọlọ́run àfìyà jẹ wọ́n yóò fìyà jẹ wọ́n so that checks and balances yóò wà so ló jẹ́ pé ọlọ́run subhanahu wa ta'ala ni zọ́ọ̀rọ̀ alfasadu fil barri bímá kásábàt àìdì náà ọlọ́ni àwọn ìyà tẹ́ ń rí ìyà ìwà àbàjẹ́ tẹ́ ń rí àti àwọn oríṣiríṣi ìyà tá ń rí àwọn èèyàn ń para wọn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fataj ìwà àbàjẹ́ àwọn èèyàn ń ṣàbòsí fúnra wọn ni eléyìí jowó eléyìí mọ́lẹ̀ eléyìí gbapẹ́pà ti eléyìí pẹ̀lú àwọn ìwà àbàjẹ́ tẹ́ ọlọ́run wá ní ó hàn lórí ilẹ̀ ẹ̀yìn ní lórí ilẹ̀ ní ma kasabat aidin náà àwọn nǹkan yẹn ni ó ní ripple effect ripple effect òun ni pé mi ṣe tí ò dá ìtọ́lọ́wọ́n bá ní kí n má ṣe mo wá ṣe ní ní go scot free ní tí mo ṣe yẹn màá jìyà rẹ̀ ẹlòmíràn wa ṣe ń tó wọ́ọ̀sì yóò ṣe ń tó wọ́ọ̀sì mi ìyàtọ̀ ẹni tó ń náà ṣe yẹn ni òun náà ní lọ ẹlòmíràn ṣe ní fóun náà báwọn kí ni ó ṣe wá ṣe kí ni yóò ṣe kójọ ni àwa ní ayé bàjẹ́ gbogbo nǹkan eléyìí nǹkan kí wọ́n ti wá dá no èyí tí wọ́n ṣe tí ó dá yẹn òun ló bí tẹ́lómi fi ṣe èyí tí ó dá fún wọn náà so that wàá jìyà èyí tí wọ́n ṣe èyí tó náà ṣe yẹn ò dá òun náà ṣe kí ni yóò jìyà èyí tó náà ṣe Allah subhanahu wa ta'ala máa dẹwà síra wa bẹ́ẹ̀ gbà mí láti fi ìyà jẹ́ nìkọ̀ọ̀kan wa ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹ̀ náà ni ọlọ́run bá túnmọ̀ ṣe sùúrù pẹ̀lú pé wọ́n pé tá a ṣe ń ṣe kìíní ẹ̀ la ṣe ń jìyà rẹ̀ ni màtàrà kan àlàbárì àmì dáàbà kò ní sí ẹran kó ọkàn lórí rẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala inna Allah la yumli lidh-dhalim hatta idha akhadhahu lam yuflithu ẹni tó ń ṣàbòsí ìtọ́lọ́ ní kó mọ́ ṣe pé kóun ló ń ṣe ọlọ́run bá máa lọ lára ń gbà míì ibi tọ́lọ́wọ́ bó lọ yára dé ńgbà ní yóò rò pé tóun ṣe yẹn dáa ni ẹlòmíì náà tóun náà nílà káyè àtúnwá òpó kóun náà tún ṣe irú tó ń ṣe yẹn ọlọ́run ọlọ́run náà lára ìgbà tí àwọn bá máa dé yóò délé wọn lórílẹ̀ ẹ̀kan náà ni ìṣòro ń pẹ́ onílà káyè ní tí yóò jẹun lógún jùlọ òun ni pé ọlọ́run ọba ní kò ń ṣe nǹkan yìí kò ń ṣe ọlọ́wọ́ bá ní kó ń jìnà sí nǹkan ní kó ń jìnà sí ẹbọ kìíní ìyàwó kan ń ṣe tọ́lọ́wọ́ bá ní kí wọ́n ṣe wọ́n dẹ̀ ń kọ́lé wọ́n ra mọ́tò wọ́n gbádùn ah! ṣàìtọ́nù tí ń fọwọ́ náà lọ síbi kó lọ jọ́ìnì kákọ́sù wọn kó lọ jọ́ìnì káàmpù wọn ó ṣe nǹkan yẹn yìí ripple effect kìíní yóò wá dé yóò kìíní gbogbo yìí ẹ̀ẹ́dọ̀ sọ́fà rẹ̀ so lóbi jẹ́ pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí nǹkan tá a gbọ́dọ̀ jìnà sí tó ń bá ti ní nǹkan òdà kò dá náà ni tó ń bá ní nǹkan yìí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ náà ni ó sọ pé torí táwọn kan ṣe ń tọ́lọ́ bá ní kẹ́mẹ́ṣe wọn ń kọ́ ni wọ́n ń ra mọ́tò ìwọ náà fi lọ jọ́ìn wọn ó sọ pé torí pé tọ́lọ́ bá ní kó ṣe òun ṣe láti jọ́ ìwé òtí rí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ń ṣe gbogbo nǹkan pẹ̀lú ètò yìí ẹni tó ń wà àbàjẹ́ kí nǹkan dá fún lójú tiẹ̀ ọlọ́ọ̀bá ń lọ lára ni o so ló fi jẹ́ pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọba alhalim ọba tí máa ṣe sùúrù ni yóò ṣe sùúrù fún èèyàn ní pẹ̀lú pé ní ìkápá àti jẹ nìyẹn yá ṣùgbọ́n ẹnìyẹn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala fẹ́ẹ́ ó fẹ́ fún olókun ó fẹ́ fún olókun sọlá ọba subhanahu wa ta'ala ẹbú yìí sọ ó ní hatta idha farihu bima utu inú wọn dùn pẹ̀lú àwọn kata fún wọn níbi ọ̀rọ̀ ayé yòdì ilé ayé akhadna um baktatan ní ìyàwó ọlọ́run bá wá dé wá bá wọn lójijì fa idha omo bilisu àwọn perplexed ìdààmú bá wọn gbogbo nǹkan dàrú mọ́ wọn lójú àjálù ó bá wọn wọn àmọ́ tí wọ́n ṣe mọ́ tòlóbi jẹ́ pé ẹni tó jẹ́ mùsùlùmí gidi a máa bẹ̀rù irú nǹkan báyìí sọlá wọn bá subhanahu wa ta'ala wọn bá tó ṣe pé kí ni wa umli lahum ọlọ́ni wọn máa lọ wọn lára ni inna kaydi matin iye ni ọlọ́wọ́n bá ètò yìí ni o tí máa fẹ́ jẹ wọ́n yá ètò yìí ni sọlọ́wọ́ba subhanahu wa ta'ala alhalim ọ̀bùnú sùúrù ni sàmì àmọ́ sọ pé asọ̀bùrù lọ́lọ́wọ́ba ṣùgbọ́n gbólóhùn asọ̀bùrù yẹn ni kò lẹ́rìí direct èyí tó lẹ́rìí ni alhalim ṣùgbọ́n ọlọ́wọ́ba subhanahu wa ta'ala yasbir ọba tí máa ṣe sùúrù ni ṣùgbọ́n ká ní asọ̀bùrù lọ́lọ́wọ́ òkú tó kásọ pàmà tó yẹn ní kí ni Abdul Sabur alìpé ní kí ni Abdul Halim alìpé ní Abdul Halim Halim ó lẹ́rì As-Sabur gẹ́gẹ́ bí orúkọ ọlọ́wọ́n bá kò ní ẹ̀rí tí ó rinlẹ̀ táwọn ó ń bẹ nínú ninety nine names tí wọ́n kó jọ ṣùgbọ́n ninety nine names tí wọ́n kó jọ nínú ẹgbàá wa ìmáàmù Tirmidhi kò lẹ́sẹ̀ ńlẹ̀ àti mọ́ṣe tó jọ yẹn àtàwọn ìta bá rí evidence fún kélekèlé nínú al-Qur'an àbínú hadithi tí ó lálàáfíà sanabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní laysa ahadun aw laysa shay kò sí kankan kò sẹ́ni bọ́dì akbara ala adam sami'ahu min Allah tí máa ṣe sùúrù ti máa ṣe farada lórí ìsọkúsọ táwọn èèyàn ń sọ ń pa rẹ̀ bí ọlọ́run ọba innahum la yad'una lahu waladan innahum la yad'una lahu walada àwọn èèyàn ọlọ́run ọba bímọ wọ́n á léèyàn kan ọmọ ọlọ́run ni àwọn nàṣọ́ra wọ́n á ní ànábì Isa alayhi salatu wassalam wọn lọ́mọ ọlọ́run ni àwọn yahudi wọ́n ní uzair ọmọ ọlọ́run ọba ni wọ́n ń fi ọmọ ti sọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ń sọ wípé kul huwa ahad sọ wípé allahu ọ̀kan ṣoṣo ni o sọ wípé kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala allahu ahad ọ̀kan ṣoṣo ni allahu samad ọba tí gbogbo ẹ̀dá máa ń jí ronú kẹ̀mí kò sẹ́ni tí ò nídìí ọlọ́run ọba ṣùgbọ́n ọlọ́run ọba ò nídìí wa tẹ́ni tí mo sọ lẹ́ẹ̀kan ẹ̀mú máa ń kírun máa ń gbàwẹ̀ ẹ̀ gbogbo ẹ̀ fáǹfààní ara ẹni làǹtẹ́bùlòkò náà fìrì ọlọ́run ni ẹ̀ láǹfààní kan tẹ́ ẹ lè ṣe fún mi fàtàǹfà ó ní nídìí wà làǹtẹ́bùlòkò bẹ́ẹ̀ fàtàbọ̀rọ̀ ni ẹ lè ní lára ẹ lè sọ̀sọ́kùsọ̀ ìtumọ̀ ẹ̀ lè ní èmi ọlọ́wọ́ ọba lára nípa ẹ bá sọ nípa èmi ọlọ́wọ́ ọba yóò wá jẹ́ nǹkan ìnira fún mi kò lè ní mí lára sọ́dọ̀ ọba subhanahu wa ta'ala as-samad ọba táwọn èèyàn ń jí ronú kàn ní lam yalid kò bímọ walam yulad bẹ́ẹ̀ lẹ́nìkan òbí torí pé òun ni al-awwalu òun lọ́ba àkọ́kọ́ tó ṣe pé kò sí nǹkan kan bífọ́ rẹ̀ wọ́n láàrin òun náà lọ bá àkàyìn nígbà tí gbogbo nǹkan ò bá sí mọ́ òun nìkan náà ni ó ṣẹkù wà lè sọ bàbá ò ṣe é kò sí nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́n ọba tí ó ṣẹkù mọ́ ọlọ́wọ́n ọba náà ni kí ni al-awwal ọba subhanahu wa ta'ala wọn káwáwó sunsun wọn ni ó bímọ tálọ́mọ rẹ̀ wọ́n ní anábì isa alayhi salatu wassalam ṣùgbọ́n anábì isa alayhi salatu wassalam ẹni àpọ́nlé ni lọ́dọ̀ àwa mùsùlùmí débi pé ìyá rẹ̀ tó bí odidi súra nu al-Qur'an ni wọ́n pè ní súra tu Maryam tó fi sọ̀rọ̀ ń pa rẹ̀ àtàwọn súwárù míì náà tí ọ̀rọ̀ in fact iye ìgbà tí ànábì Ìsá tí orúkọ yẹn Ìsá àbí Masih tó wọ́n ní alukur'ani ó pọ̀ jẹ́ntìrẹ́rẹ́ nínú alukur'ani lára ànábì tọ́lọ́wọ́ bá fi dárúkọ rẹ̀ jùlọ òní ànábì Ìsá alayhi salatu wassalam ṣùgbọ́n pẹ̀lú gbogbo yẹn náà àṣejù ni ká pè ní ọmọ ọlọ́run ká má ti sọ pé kí ni a pè é ní ọlọ́run ìfisùtá kan ọlọ́run ọba òun ni ká sọ wípé anabi isa alayhi salatu wasalam ọmọ ọlọ́run ìfisùtá kan ọlọ́run ọba òun ni ká sọ pé anabi isa alayhi salatu wasalam ọlọ́run lòun náà sọlọ́bù jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ ìpè takadu samawat yatafattarna minhu watanshaqu al-ardu وتخر الجبال هدا أن دول الرحمن ولدا ọlọ́run ní sọ́mọ̀ tara fọlọ́ àwọn ẹlẹ́ ń tara fọlọ́ àwọn òkè ń gbarata fọlọ́ ipa àwọn èèyàn fi ọmọ ti sọ́dọ̀ ọlọ́run wọ́n fi ọmọ ti sọ́dọ̀ ọlọ́run wọ́n àfẹ́tì ọlọ́run fún rẹ̀ kò ní ọlọ́run lára sùtá ni o ṣùgbọ́n kò ní ọlọ́run ọba lára torí pé ìsọkúsọ wọ́n fẹ́ lè fàyà nítorí ẹ̀ nípa àwọn ni wọ̀nyí ni ọmọ qadarullah haqqa wọn àmọ́ iye ọlọ́run ọba ẹ̀ ń fi ọmọ ti sọ́dọ̀ ọlọ́run ọba ilẹ̀ fẹ́ lè fàyà nítorí ẹ̀ àwọn òkè fẹ́ lè fàyà kẹ́ńtàwó nítorí rẹ̀ ni bákanáà àwọn tí wọ́n jẹ́ ọmọ ànábì gidi tábàámọ̀ wọn ó fi ọmọ ti sọ́dọ̀ ọlọ́wọ́ ọba orí wọn fẹ́ lè fò lọ. ìsọkúsọ ọ̀rọ̀ ńlá ni takaru minhu الأرض وتخرج جبالها أنت عن دور الرحمن ولا لا نقم عليه الله سبحانه ونسقه إن كل ما في السماوات والأرض إلا آتي رحمن أبدا ببضم من سما أتلا gbogbo pátápátá ẹrú ọlọ́run ọba ni kò séèyàn kan tó tó láti pè ní ọmọ ọlọ́run kámá ti sọ pé igbákejì ọlọ́run ọba ọlọ́run bò níyàwó bẹ́ẹ̀ ni kò bímọ kò lóbi òun náà làkọ́kọ́ ìgbà wa ló ń bẹ mọ́ béèrè ń fa yóò torí pé nǹkan tí a lè gbọ́yé ni ṣùgbọ́n ìta àmọ́ ni pé àdámọ́ béèrè fún nǹkan bẹ́ẹ̀ wípé ó gbọ́dọ̀ ní bí nǹkan tó ṣe wípé tàbí nǹkan kan tó ń bẹ tó wò nípìnlẹ̀ ó gbọ́dọ̀ máa bẹ ni torí pé tí gbogbo nǹkan tó ń bẹ bá nípìnlẹ̀ yìí ó túmọ̀ sí wípé àwọn nǹkan wọ̀nyẹn tàbí gbogbo tó ń bẹ pátápátá including Allah subhanahu wa ta'ala ó túmọ̀ sí pé a ní ní ìpìlẹ̀ nìyẹn kí gbogbo nǹkan tó bá lè jẹ́ pé sìn a lágbáyá ń sìn náà wá béèrè lágbájá ọmọ lágbáyá wọn ní bàbá rẹ̀ ìyá rẹ̀ ní lágbájá bàbá àtìyá rẹ̀ àwọn náà nípìlẹ̀ bàbá bàbá àtìyá àwọn náà nípìlẹ̀ agbọ̀rọ̀ bébì kan tó ṣe wípé ibi tí ó pin sí yìí kò ní sípìlẹ̀. ṣe ẹ̀ làwọn oní fílọ́sọ́fì wọ́n on ní mover that is mover yìí tó move gbogbo nǹkan ṣùgbọ́n nǹkan unmoved àbí kẹ́ni kí ni uncaused causer or cause nǹkan tó ṣe pé òun ni tó ń fa gbogbo nǹkan ṣùgbọ́n kò sí tó fa tó ń fi bẹ̀. àlàkà àwọn tó ń sọ wípé ayé nìyí gbogbo nǹkan wípé àwọn àtọ̀ ọlọ́run wọ́n jọ bẹ̀rẹ̀ nígbà kan náà ni àwọn kan náà philosophers náà tún sọ yìí náà so àwọn aṣọ tó gbogbo nǹkan pátápátá ti ń bẹ láti láéláé pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala eré ni wọ́n pè ní alam eternity of the universe ìpè universe yìí kò nípìlẹ̀ so àwọn náà wọ́n ti ń sọ èyí àwọn náà wọ́n ara wọn. sọ́bi tá à ń lọ́kọ́ yẹn ọlọ́run bá subhanahu wa ta'ala lam yalid wa lam yulad kò bí mọ́ bẹ́ẹ̀ lẹ́ni kan ò bí ìfọ́mọ́ ti sí wàláhì àlébù ńlá ni ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹlẹ́rìn ni ọlọ́run bá ṣe sòrò àmọ́ àwọn tó ń pe ọlọ́run bá tí wọ́n ń sọ pé bímọ tó ń pè yẹn kan tí wọ́n ń pè lọ́mọ ọlọ́run wọ́n bẹ̀ ń lọ wọ́n ń bọ̀ lórí ilẹ̀ wọ́n ń kọ́lé wọ́n ń ra mọ́tò wọ́n ń ṣe gbogbo ẹ̀ ọlọ́run bá fi wọ́n lẹ̀ ọlọ́wọ́n bá fi wọ́n lẹ̀ torí tí ọmọ tẹ́fìtì sọ́dọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ṣùgbọ́n àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́n bá tán tí wọ́n dúró déédéé tọ́mọ pàtàkì ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àwọn bárata fún ọlọ́wọ́n bá takadu samawati yatafattarna minhu wa tanshaqqu al-ardu wa takhiru al-jibalu abda an dawo li walada torí pé sùúrù tọ́lọ́wọ́n bá ní àwọn òní sùúrù tí ọlọ́wọ́n àwọn tá a jẹ́ tọ́ ọlọ́wọ́n ọba àwọn òbí sùúrù yẹn ṣùgbọ́n ọlọ́wọ́n ọba ní sùúrù débi pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ọlọ́wọ́n ọba ó gbà á bó ti ẹ̀jẹ̀ pé nǹkan tí ò nífẹ̀ẹ́ sí ni ṣùgbọ́n ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kò ń ṣe kó wà affected pẹ̀lú ẹ̀ wọ́n fẹ́ẹ́ dáwọn tó ń sọ ìyá ni wọ́n ń pípẹ́ ọ̀ka fúnra wọn àwọn tó ń fi ọmọ ti sí ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ìyá ni wọ́n ń pípẹ́ fúnra wọn bẹ́ẹ̀ ni tó ń pè nǹkan mí lọ́lọ́run tó ń gbé nǹkan mí sí ipò ọlọ́run ọba ìyà ni wọ́n ń pèpè ọ̀fúnra wọn ọlọ́run ọba tó sọ pé wà idh qala Allahu ya Isa ibn Maryam a anta qulta linnasi ittakhizuni wa ummiya ilahayni min dunillah ọlọ́run ní ìgbà tó wọ́n máa sọ fún ànábì Isa ọmọ Maryam ìpè rẹ̀ Isa ọmọ Maryam tí wọ́n lè sọ fáwọn èèyàn pé ẹmẹ́mi anabi عيسى عليه الصلاة والسلام yóò mọ̀ sọ pé subhanaka مما رضا ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلت فقد علمتها ite aa ilé ọlọ́wọ́ bá mi kó tákún mi kí n sọ tí ò ń ṣe ẹ̀tọ́ mi wọ́n ṣe ní káwọn èèyàn máa ṣe èmi àti ìyá mi ṣẹ́tọ́ mi ni pé kán máa sin ni ṣé ẹ̀tọ́ ìyá mi ni kán máa képo ìyá mi ni tí n bá sọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ti mọ̀ fa'lam ma fi nafsi wa la'lam ma fi nafsik ìtọ́ bẹ́ẹ̀ mí ni ò pamọ́ sí ìrẹ́ ọlọ́run ọba èmi ò mọ̀ tó bẹ́ẹ̀ mí ìrẹ́ ọlọ́run ọba ṣùgbọ́n ìrẹ́ ọlọ́run ọba tó bẹ́ẹ̀ mí tèmi kò pamọ́ sí anábì yìí sọ máa sọ pé kí ni ma qultu lahum illa ma amartani bihi ìtẹ́mi sọ fún wọn náà ní kí ọlọ́run ọba pamí láṣẹ àní ibudullaha rabbi wa rabbakum ìpẹ̀yìn ọmọ Ísírẹ́lì ẹ̀sìn ẹ̀sìn Allah ọba tó dá mi tó dẹ́yìn náà ṣe tó túmọ̀ sí wípé ní tó clear ni àwọn èèyàn ń ṣoríṣiríṣi bẹ́lẹ̀ iṣẹ́ ń pe Ògún bẹ́lẹ̀ ń pe Bàtálá bẹ́lẹ̀ ń pe Ṣàngó bẹ́lẹ̀ ń pe Ìsá èyí ń pe Uzairu èlé ń pe Ìsá lọ́mọ ọlọ́run ó ń pe Ìsá ní ọlọ́run gbogbo ẹ̀ ìzá òlá ni ìbú ọlọ́wọ́ bá gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbú ọlọ́wọ́ bá onígbò nǹkan ìṣe àdínkù fún ọlọ́wọ́ bá ní ṣùgbọ́n ọlọ́wọ́ bó wà fẹ́tẹ́ pẹ̀lú ẹ̀ àwọn tó ń ṣe é àwọn ni wọ́n jìyà rẹ̀ àwọn ni wọ́n lùzì níbi nǹkan tí wọ́n ṣe so ló ń bẹ́ pé abọ̀rọ̀ ṣe difference láàrin kíni láàrin ìzáù àti dúró so ló ń pé nínú àdínkù kùsì ọlọ́wọ́ bá ní láǹtẹ̀dúrú ní àlàntẹ́bùlùkù dórí fàtàdùrú ni ẹ lé ní lára ẹ lé ní èmi ọlọ́wọ́n bá ni ẹ lè ṣe ìdáhùn fún mi ṣùgbọ́n ẹ lè ní mi lára ẹ lè sọ̀sọ́kúsọ ń pa mi ẹ lè sọ̀rọ̀ àdínkù ń pa mi ṣùgbọ́n nǹkan ẹ nìyí kò ń ṣe nǹkan tí ó lè ní ọlọ́wọ́n bá lára bákan náà àlàntẹ́bùlùkù náà fẹ́rẹ́ ìfàtàǹfọ̀rù ni ẹ lè ṣàǹfààní fún mi tó àwọn afáàfin máa ń sọ fún wa ẹ má jẹ́ àjọra wa lójú ẹ mo ṣùgbọ́n sìn báyìí mo ṣe lé mo ṣe lé ẹ ẹ fáǹfààní ara mi ọlọ́wọ́n bó mi di ẹ ìwọ ló ní ìdí tó ń ṣe ìwọ ló ní ìdí tó ń ṣe tó o bá ṣe ọlọ́wọ́n bó tún fi fún ẹ ní nǹkan sí i sọ́lọ́ bá wá ní ìdí gbogbo tó ṣe ọlọ́wọ́n bó ní yẹ sọdọ́ sọ tí mo gbé ẹni àkọ́kọ́ yẹ àtẹni ìgbẹ̀yìn àtàlùjẹ̀nú àtẹ̀yìn ẹ̀rí tẹ́ bá parapọ̀ tẹ́lẹ́fẹ́ dẹni ọlọ́wọ́n ọba gbogbo wọn sí lọ́wọ́n ọba mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ni ẹ̀ ń sin lọ́wọ́ bá ẹ̀ ń tẹ́láṣẹ ọlọ́wọ́ bá ìyẹn ni kò ẹlifẹ́tì ọlọ́wọ́ bá tí wọ́n rẹ̀ ọla pé fẹ́ yí àpò kí nìyí ẹ fẹ́ gbọ́rọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ẹ fẹ́ ọlọ́wọ́ bá ẹ fẹ́ dàbí ìbìlísù ni ìyẹn ò àfẹ́tì ọlọ́wọ́ bá rárá kò àfẹ́tì ọlọ́wọ́ bá láti gbọ́rọ̀ pẹ̀lú wípé ẹ̀tọ́ ọlọ́wọ́n bá wọ́n ń gbé fún ẹ̀dọ̀ ọlọ́wọ́n bá sanabuwa muhammad sallallahu alaihi wasallam wa sọ pé laysa ahadun aw laysa shay kò séèyàn kankan asbara ala adam tó ṣe sùúrù lórí ìsọkúsọ tí àwọn èèyàn ń sọ nípa rẹ̀ nínú allah tẹ́ni ẹ ṣe sùúrù ju ọlọ́wọ́n bá lọ ọlọ́wọ́n bá ń wo àwọn èèyàn bá ṣe ń sọ ń tán sọ ń pa rẹ̀ ẹlòmí yóò bú ọlọ́wọ́n ọba yóò mọ bú ọlọ́wọ́n ọba yóò kọ̀wé yóò fi bú ọlọ́wọ́n ọba nǹkan kọ́wé lè má ṣe ọlọ́wọ́n bá ń fún un ní kíni ó ń fún un lókun yìí kí ara ẹni bá pọ̀ àwọn máa tara ń tiwa ẹlòmí yóò jẹ́ pé kíni ọ́díò ni ó ṣe ẹlòmí yóò jẹ́ pé fídíò ni yóò bú ọlọ́run yóò sọ ọ́ sọ́kùsọ̀ ń pọ̀ ọlọ́run àwọn máa tara ń tiwa. ṣùgbọ́n tó bá wù ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá ń bẹ ní èròǹgbà ẹ̀ bá ti ń pọ̀ sí ní ọlọ́run bá tún lè ní kíni kólékólé padà tó bá kúrò ní nǹkan ẹ̀. tó bá rẹ̀ ń bẹ ní èròǹgbà ọlọ́run bá subhanahu wa ta'ala ó lè jẹ́ pé kíni yóò júyà nǹkan ẹ̀. torí káwọn èèyàn ká má bàa gbàtàn jẹ pẹ̀lú nǹkan ṣe torí káwọn èèyàn ní èèyàn kan máa rí pé èèyàn kan ní sùn yìí ó wú ọlọ́wọ́n ọba ìkẹ́dẹ̀ ń dùn fún òun náà lè pé àdúgbò òun náà máa bú ọlọ́wọ́n ọba yìí kọ́lá rẹ̀ lómi sí òun náà jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ó torí sùn òun náà bá máa yàtọ̀ jù ní yóò máa sọ̀sọ́ kú sọ torí ẹ̀ ní àwùjọ tẹ̀sìn bá ti lágbára tí ẹ̀sìn bá ti lágbára wọ́n máa ń gbé àwọn nǹkan míì kalẹ̀ tí ó máa jẹ́ bíi different fáwọn èèyàn so that gbogbo àwọn èèyàn ní olórí ibú ẹ̀nà bá fi sọ pé wà láwọn láwọn yẹ̀kú nà náà sí ummatan wahidatan lọ́jà annali man yakfu bi rahmani libuyutin sukufa min fiddatin ọwọ́ máa ń tí ó bá di gbogbo àwọn èèyàn ní wọ́n sọ yá yàkúyà ni àwọn tó ń jẹ́ kéfèé rí yẹn ọlọ́wọ́n bá ní àbá nìkan mọ́ kọ́lé gold ilé ilé sàdákà tí wọ́n mọ̀ kọ́ àwọn fẹ́ mọ̀ gbádùn jù lórí ilẹ̀ ayé ṣùgbọ́n tó máa ń gbádùn báyẹn ẹni tó náà fẹ́ dúró délé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ torí pé òun tó ń dúró délé òun kírun òun lòún ṣọ́ọ̀bù láti jẹun ẹni tó jẹ́ ọ̀tọ̀ ọlọ́run tó ń bú ọlọ́run òun nìkan dẹrùn fún òun ló ń kọ́lé lórí amọ́tò ló ń pààrọ̀ mọ́tò yìí òun náà fẹ́ wo pé ayémi náà ní ṣe sọlọ́run ọba subhanahu wa ta'ala dáhùn kàn kalẹ̀ gẹ́gẹ́ bí checks and balances ọlọ́run bá wá ní kẹ́lómi tó dúró déédé kí kàmọ̀dù fóònù náà ẹ wá rí pé ẹni masha Allah ó dúró déédé ẹni ọlọ́run bá ní ó dẹ̀ lówó lọ́wọ́ ó nípò eléyìí náà ọ̀tọ̀ ọlọ́run bá ní òun náà lówó lọ́wọ́ ó nípò eléyìí ẹni ọlọ́run bá ní nǹkan lè fún díẹ̀ àbí kó lè fún gan eléyìí ọ̀tọ̀ ọlọ́run bá ní nǹkan lè fún náà gan méjèèjì ló wà ẹ̀ máa rí sọ̀kọ́ ní gbogbo ẹni tó yà kẹfẹ́ ní lówó lọ́wọ́ ẹlòmí kèfèrí ni kò kírun kò ṣe yálà yáyà ń jẹ bẹ́ẹ̀ ni ẹlòmí ni kèfèrí ni ó lù ẹnu owó ni láìpẹ́ yìí kan náà àwọn tó lówó jù lágbàáyé ni ó ń sọ ó sọ ọ̀rọ̀ kan sọ èèyàn kan wá ń sọ fún náà ọmọ alágbára pé à ìrẹ́ lágbájá ó ṣe gba ìsìláàmù ni so that wàá lè tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ wàá lè wọ aljanna. ẹ̀yọ́ ló ń ịna iná òun pìfẹ́ iná torí pé náà lérò àwọn so ibi táwọn èèyàn ti nìyí òun náà ń lọ sì ó sì yẹn nísìn bá ń lọ lára ni nítorí kíyà lè máa sí i ṣùgbọ́n mùsùlùmí tí ò ní náà gbogbo ewu táǹkì yẹn lẹ́ẹ̀ èmi náà fẹ́ dàbí ẹ torí káwọn èèyàn wọn bàa rí bẹ́ẹ̀ ọlọ́run wa subhanahu wa ta'ala àti ẹni tóun náà nínú orí burúkú bẹ́ẹ̀ tí ó yí nínú ìyáláyáyà àtúfihàn ìgbè pẹ́ṣẹ́ pé torí pẹ́ nìyí ó pàṣẹ mi ọlọ́run bá kọ́lẹ́ lóko lówó èmi ọlọ́run bá kàn fún lẹ́yìn ẹni o láti lè tún fi dán owó sí kí ààrẹ lè bá tún pọ̀ sí ni o àtẹ́wò ni o wo eléyìí náà òun náà ń takò mí o ó sọ̀sọ̀ kú sọ pa mí o òun yínú yà ń tiẹ̀ ni bẹ́lẹ̀ ṣe yínú owó òun yínú yà bẹ́ẹ̀ kó ṣe fún gbogbo ẹni tí kò ṣe tó ṣe tèmi tèmi ọlọ́run lọ sùn hàn àtọ́lẹ̀ dúró dédé náà nìyàwó mọ̀ jẹ láyé ní o wọ́n ni yí o ó ṣe tèmi ó rẹ̀ yí nínú ọlá ni yẹ́rẹ̀ tó yí nínú ọlá tó bá dé jọ́ gbẹ̀lẹ̀ alkiyama ṣùgbọ́n gbà míì àbí lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹni tó ń ṣe tèmi nìkan lè mọ́gbé fún láyé ní o lànàbíwá muhammad sallallahu alaihi wasallam sọ pé àdúnyà sijnul mu'min wa jannatul kafir ayé yìí bí ẹ̀wọ̀n ló jẹ́ fún mùmìnì ṣùgbọ́n bí àjẹ́nà ló jẹ́ fún kèfèrí sọlọ́wọ́ bá ní walau lan yakuna an-nasu ummatan wahida laja'alna liman yakfur birahmani libuyutin suqufan min fiddah so ló fi jẹ́ pé ìtọ́ pàtàkì ní káwà dúró déédéé káwọn máa bẹ nínú àwọn tí ó máa sọ̀sọ́kúsọ nípa ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ẹni tó ń sọ̀sọ́kúsọ nípa ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala sùtá ló fi ń kan ọlọ́wọ́n ọba ṣùgbọ́n ọlọ́wọ́n ọba ò rí nira ṣùgbọ́n ń fi sùtá kan ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n adé sọ pé kí innal ladhina yu'dhuna Allaha wa rasulahu lu'inu fid dunya wàláàkìrà àwọn tó ṣe pé wọ́n ń fi sùtá kan ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ lùrẹ́yìnù fi dúnìá wàláàkìrà ìgbéjìnà sí ìkẹ́ ọlọ́run ọba ní o máa jẹ́ títí wọn láyé ń bí àti láti àmẹ́ni wà á dàlá wọn àbábán mùhínà ọlọ́run bá rẹ̀ palẹ́ sí kalẹ̀ fún wọn ìyàwó níyẹ̀pẹ̀rẹ̀ ẹni ìgbéjìnà sí ìkẹ́ ọlọ́run ọba òun ni wọ́n sotori pé kí ni ife sùtá kan wọn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala eléyìí nǹkan tí ó burú jáì sọlọ́jọ́ pé ní abẹ́ òfin ìsìláàmù bàbá rẹni tó ń bú ọlọ́wọ́n ọba tó ń bẹ́tẹ́ pé ọlọ́wọ́n ọba tó ṣe sùúrù ni punishment wà nígbà míì láti lè fi serve as deterrent àní sọ pé ṣùgbọ́n ti lọ́dọ̀ wọn gbogbo ní sùúrù ni ká fi àwọn yẹn lẹ́ẹ̀kan wọn gbó a kò bá àwọn yẹn ni gbogbo àwọn yẹn yẹ lórí ibùkálẹ̀ ni pé pé pẹ̀lú yẹn ni ọlọ́wọ́ bọ́ bẹ́ẹ̀ ni fáwọn èèyàn fi ta yín torí pé ẹni mọ̀ pé tó ń bá bú ọlọ́wọ́ bá kò sí kankan tó ṣẹlẹ̀ eléyìí náà sọ pé kíni òun ló wà ní láti bú ọlọ́wọ́ bá òun ẹ̀rọ àwọn mí tẹ́ ń sọ sọkúsọ wọn á ní ẹ ẹ̀ṣẹ̀ torí pé bọ́lá ọba náà na fi wá pa àbí na fi wá ṣe ẹni tó bú ẹni tí ò tọ́ lọ́wọ́ ọba láyé ń bí kí lẹ̀ ń ṣe fún ẹni tó bú wọ gangan fúnra ẹni kí ló ń ṣe ẹlòmíì tó jẹ́ olówó lápòjú ẹsẹ̀ àbó jẹ́ ẹni tó wà ní ipò agbára kan bí ẹ̀ka bá ṣẹnu wátawàtá sí yóò di pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́lá subhanahu wa ta'ala a nínú kò yẹn ni intolerance nínú bẹ́ẹ̀ ká ṣe nǹkan kan fún bẹ́ẹ̀ ká ká fi kìnílẹ̀ náà kò ṣe bẹ́ẹ̀ èyí tá a takò òní take laws into their hands torí pé ẹgbẹ́ ẹ̀ka bá sọ pé èèyàn kan bú ọlọ́wọ́ ọba nísìn torí ẹ̀ òun fẹ́ pa gbogbo nǹkan ó kíni yóò padà di chaos man tó jẹ́ pé orúkọ báyìí àwọn tí wọ́n jẹ́ olórí ìlú aláṣẹ àwọn náà máa ń dí pẹ̀lú ẹni tí ó bá ń fi sùtá kan ọlọ́wọ́n wa àwọn náà máa dí pẹ̀lú wọn láti serve as deterrent láti kọ́ọ̀bù nǹkan yẹn láti má jẹ́ kí àwọn èèyàn sórí ibú bíi tiẹ̀ ṣùgbọ́n mi tí ò bá ti sí àwọn aláṣẹ tí wọ́n coordinate wọ́n mójútó nǹkan báyìí kò kí wọ́n advisable kéèyàn ṣe é torí pé nǹkan padà di kíọ́ọ̀sì ni so ló ń jẹ́ pé tá a bá wò ó ní ìgboro anábùwà Muhammad sallallahu alaihi wa sallam àwọn èèyàn bú ọlọ́mọ wa tí ó lè ṣe nǹkan kan fún wọn torí pé kò lágbára ṣùgbọ́n bàbá dé Madina nìyí torí pé anábì jọ lórí ìlú àwọn tí wọ́n bá wọ́n mọ̀ pé so gbà mí dẹ̀ ní anamisọ́lá tó ń lè kàn sínú àwọn kankan gbà mí tí ó fi wọ́n lẹ̀ so ló jẹ́ pé ọ̀rọ̀ pa fẹ́ gbára ta fún ọlọ́run àbá fẹ́ gbára ta fún anábíwá Muhammad sallallahu alaihi wa sallam nǹkan tí ó ní di ẹ̀kọ́ ni nǹkan tó ní di ẹ̀kọ́ ni so anábíwá Muhammad sallallahu alaihi wa ni innahum la yad'una lahu wala janna aw la yabda'una lahu walada wọ́n ń fi ọmọ ti sọ́dọ̀ ọlọ́wọ́n bá wa innahu la yu'afihim wa yarzuquhum bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ń fún wọn lálàáfíà ó dẹ̀ tó ń fún wọn ní tẹ́ńjẹ́ ó ń ṣe fún wọn wọ́n dẹ̀ ń ṣe kíni wọ́n fọmọ tì sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ń bu wọ́n ń sin kàmí lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n àwọn ọba òtórí yẹn withdraw kí n tó ń ṣe fún wọn ní àwọn àǹfààní ayé ṣùgbọ́n lẹ́bi ń ta sọ eléyìí náà ní ìwé èdè kí wọ́n tún múra ara sí a máa wò táwọn ń ṣe ló dáa so ń tọ́lọ́ wọn fi test àwọn nìyẹn so ló rí pé ẹ̀sìn Islam ó ní di ẹ̀kọ́ púpọ̀ ó ní di ẹ̀kọ́ púpọ̀ so inṣáàlá a tún máa tẹ̀síwájú ní ọjọ́ mi èyí tó ní ṣe pẹ̀lú ìfisùta kan ọlọ́wọ́n ba ilé yìí èyí tó ní ṣe pẹ̀lú ìfisùta kan anábùwà muhammad sallallahu alaihi wa sallam òun èyí tí a máa kà lẹ́yìn ilé yìí abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ó ṣàánú wa kó fi ẹsẹ̀ nìkan kan wá sí ojú ọ̀nà rẹ̀ kó ṣe wá lẹ́ni tó ṣe wípé yóò lè ní àmúmára yóò lè ṣe kíni yóò lè ní àmúmára torí pé quality ńlá oníkéyàn ní àmúmára pàtàkì jùlọ ní ààyè tí ìní àmúmára bá ti jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan yìí torí pé ńgbà míì kéèyàn ní òun fẹ́ ṣe sùúrù ó lè má jẹ́ nǹkan yìí ní ààyè ní ìlú tó ṣe pé yóò jẹ́ bí encouragement fún ìbàjẹ́ mo rò pé so but ọ̀pọ̀lọpọ̀ wà sùúrù ní nǹkan tí ó máa ń ṣe àǹfààní kọlọ́wọ́ subhanahu wa ta'ala kò fẹ́sẹ̀ wà ní mùsùlùmí ọ̀nà subhanaka allahumma bihamdiki ashhadu ilaha illa ant astaghfiruka wa atubu Thank you. náà ìbéèrè ni pé ẹni tí ó ń gba àwẹ̀ ṣùgbọ́n kò kí n kírun ṣó ní ládáwẹ̀ ààyè tó tẹ̀wọ̀n wallahu a'lam òyìnbó ṣe pé èèyàn kan pẹ̀rẹ̀ mùsùlùmọ́ kò kírun rárá kò kírun rárá èyí tó tẹ̀wọ̀n ni pé kékeré lẹ́nu yẹn Umar radiyallahu anhu ìgbà tí ó ń bẹ lórí ibùsùn kú àwọn èèyàn lọ bá wọ́n wá ń béèrè pé àwọn èèyàn wá ń sọ wípé kí ni àsọlá tàbí ṣó ti kírun ó ń béèrè náà pé àsọlá náà ṣáwọn èèyàn ti kírun wọ́n ní bẹ́ẹ̀ ni ó ní bá hapọ̀ fi ìsìláàmì liman taraka sọlá ẹni tí ò kírun kò nípìn nínú islam ẹni tí ò kírun kò nípìn nínú islam bákan náà abdullahi bin shaqiq al-uqayli ìkan lára àwọn tàbíyìn òun náà sọ ó ní kánà asáàbù rasulillahi sallallahu alayhi wa sallam la yarawna shay'an min al-a'mali tarkuhu kufrun ghayra salah àwọn sàábí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam wọ́n rí kankan tí yẹn bá gbéjú sílẹ̀ ní àwọn iṣẹ́ tán ní ká ṣe tí ó wá ṣe tí sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹgbà wa tó wà lórí ẹ̀ anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam sọ pé al'adu lẹ́bi bẹ́ẹ̀ náà wọ bẹ́ẹ̀ náà mo sọ̀rọ̀ àtọ̀mọ́ ń tara ká fọ́kọ́ kàfà àdéhùn tó ń bẹ láàrin àwa àti wọn òun náà nìrò ẹni má kírun rárá rárá ẹni yóò fi ṣe mùsùlùmí ní ètò tẹ́wọ̀n náà ara wọn àfọ́ àmì tí wọ́n sọ pé tí ò bá ti tako ìjọ́ranyàn ìrun mùsùlùmí ṣì ni torí àwọn àfáàyàn lè gbà pé ẹni tí kò kírun bọ̀ ó ń gbáwẹ̀ ipe yóò ní ládàá àwẹ̀ yẹn ṣùgbọ́n ìjẹníyà tó ń bẹ fáwọn tí ò kírun yóò máa bẹ fún tó bá rí jẹun gbẹdẹ kíámà àwọn apáta náà wà pé kékeré ni sọ àwọn ọmọ sọ pé kí ni ọlọ́run bá ní wa qadimna ila ma amilu min amalin faja'alnahu aba'an mansura iṣẹ́ dáadáa tán ṣe àwọn ọlọ́wọ́n bá aṣọ di aba'an mansura dọ́ọ̀tì tó ṣe pé ọ̀fẹ́ dànù wallahu a'lam. náà ìbéèrè ni pé ṣé ilé gbígbé ṣe lè wà lára mọ́ṣáláṣí kò sí nǹkan tí ó burú ń bẹ náà wọ́n kọ́ ilé wọ́n kọ́ mọ́ṣáláṣí sí ẹgbẹ́ rẹ̀ wọ́n jọ wà ní lẹ́bù kan náà ìyẹn kò sí ọ̀rọ̀ lórí ìyẹn wọ́n kọ́ ilé gbígbé sí òkè mọ́ṣáláṣí àwọn àfáà mi gbà pé eléyìn ò ṣe nǹkan tí ó da ipe ilẹ̀ ó yẹ kó lọ bẹ́ẹ̀ dísámà keje àbí dísámà bàbá sọ pé léyìí ó mọ́ṣáláṣí ni ó yẹ kó jẹ́ mọ́ṣáláṣí dé òkè torí pé mọ́ṣáláṣí wákùú ni endowment ni intended further card ẹni tó kọ́ mọ́ṣáláṣí kò lè sọ pé òun fẹ́ gba mọ́ṣáláṣí òun padà bẹ́ẹ̀ làwọn ọmọ rẹ̀ ò lè jogún rẹ̀ nìyí ìyàwó lè jogún rẹ̀ sọtọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni so ibi tó kọ sí yẹn ni dé òkè rẹ̀ lọ tọlọ́wọ́n bá náà ni sọtọlọ́wọ́n akọ ilé gbígbé síbẹ̀ àwọn àfáà mi gbà pé kò lọ bẹ́ẹ̀ ìpè translation ti wà lórí rẹ̀ náà ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn àfáà mi gbà pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ètò wá nínú pọ́pátì yẹn lèyàn lè fi ṣe mọ́ṣáláṣí èyàn lè kọ́ nísìn kó o pé first floor òun ni mọ́ṣáláṣí ground floor kó mọ̀ jẹ́ ilé gbígbé àbí shops tó ń fi rẹ́ǹtì so èyí tó pè ní mọ́ṣáláṣí yẹn tó bá ti gbà pé mọ́ṣáláṣí náà ni mọ́ṣáláṣí náà ni kò ń sin nǹkan táwọn èèyàn ó jogún àyàfi tí necessity bá wá lórí wípé kán lò fún nǹkan míì wọ́n rẹ̀ fi tó bẹ́ta replace wọ́n fi tí ó bẹ́ta rẹ̀ wọ́n fi replace rẹ̀ so wallahu a'lam èyí tó tẹ̀wọ̀n jù náà ni ráàyè ẹlẹ́ẹ̀kejì ni ìpè ń tí èèyàn bá conclude pé léyìí mọ́ṣáláṣí ni náà èyí tá à ń sọ ó yàtọ̀ fún ìtànkùn ní mùsọ́lá mùsọ́lá ò ní ààyè téèyàn ti kàn ti ń kérò nísìnyàn lè kọ́ lẹ́sìn kó ṣe pé kó yọ bìkan lẹ́ nínú ilé rẹ̀ tó kọ́ ìpé báyìí o máa máa kírun bẹ́ẹ̀ àbíyàn náfìlà bẹ́ẹ̀ àbáwọn obìnrin ilé àwọn máa kírun láyè sẹ́rù yíhun kò ṣe mọ́ṣáláṣí ní ìdájọ́ rẹ̀ so tó bá kú àwọn ọmọ ẹ lè jogún ẹ tó bá kú ìyàwó lè jogún ẹ bákan náà tó bá wo nǹkan fún rẹ̀ ni ó tún lè kọ̀ǹbátì ẹ̀ sí nǹkan mi kò ní wá àlórí ìgbà fún ibi tá a ti máa yan náfìlà àtẹ̀yìn obìnrin ó ti máa kírun mọ́ so afẹ́sọ́ di ilé tàbí rẹ́ǹtì afẹ́sọ́ ní ṣọ́ọ̀pù tàbí rẹ́ǹtì fún yíò nídàjọ́ mọ́ṣáláṣí mùsọ́lá yẹn ṣùgbọ́n mi tán pè ní masjid mọ́ṣáláṣí wákfù ní endowment ni ẹni tó ní kò lè ní òun ò fi ṣe mọ́ṣáláṣí mọ́ àyàfi tó wá fẹ́ replace ẹ̀ pẹ̀lú nǹkan tí ó bẹ́tà ìyẹn sọ wallahu a'lam. Alex. náà ah, ẹni tó béèrè béèrè wípé kílókì ọlọ́wọ́n bò dárúkọ àwọn Korean àwọn Chinese àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Japanese tí ó dárúkọ wọn nínú Al-Qur'an ẹni yẹn ni a sọ wípé ìsìdàgbò ṣe pé ó bára fún àwọn Chinese àtàwọn Japanese àtàwọn Koreans ó ṣe bára ta fún àwọn Yorùbá àtàwọn Hausa nípa ọ̀pẹ́rẹ́ ọ̀bọ̀ fi dárúkọ àwọn Yorùbá àti Haúsá àti Ìgbò àti àwọn ẹ̀dọ́ kẹ̀kẹ̀mọ́ra tí ó dárúkọ wọn sínú àgbà náà náà rẹ̀ ti ẹ́kìsìtì tipẹ́tipẹ́ ni orúkọ̀gẹ́tì so ìyẹn nìyí tí ó simple ni al ní ìwé tó ń bẹ fún gbogbo àgbáyé ni wa ma arsalnaka illa رحمة للعالمين وما أرسلناك إلا كافة للناس سبقين يعني نبوة محمد صلى الله عليه وسلم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ القرآن يقول الله محمد صلى الله عليه وسلم لأنذركم به كما في شكل ويفعل على مكة wọ̀mọ̀ balak àti gbogbo ẹni tí information yìí bá dọ́dọ̀ rẹ̀ ṣókìyé so ara pé information ó ń dọ́dọ̀ àwọn èèyàn láti ní àwọn Koreans àwọn Chinese àwọn Indians tán lọ kọ́ lárúbáwá tí wọ́n ṣe kíni tí wọ́n mọ ìmọ̀ al-Qur'an tí wọ́n padà sí ọ̀dọ̀ àwọn èèyàn wọn láti máa ṣe wáàsí fún wọn so evidence ti wà established lẹ́wọ̀n lórí sọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ní bí sọ alkùránì kalẹ̀ ní kíni kò mà jẹ́ èdè larubawa ni mo rò pé so wallahu alam. náà àwọn tí mẹ́sẹ̀jì dọ́dọ̀ wọn láti kú tó bá rí jẹ́ ń gbé bí alkiyama ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala yóò ran ojúṣẹ́ sí wọn kí ni iṣẹ́ náà ẹgbẹ́ ṣe rí lẹ́nu hadithi kan ó nìkan máa wọná lọ àwọn kó máa wọná lọ àwọn kó ní a ṣe máa wọná lọ kí lẹ́ṣẹ̀ wa ta fi máa wọná ọlọ́run bá subhanahu wa ta'ala wà ní àwọn tẹ́fẹ́ máa wọná lọ yẹn kan padà àwọn tí wọ́n ní ká máa wọná lọ tẹ́láwọn ó ṣe wọná lọ yẹn ká máa wọná lọ tí òjíṣẹ́ bá wá bá wọn yìí wọn àtàkùn náà yóò bá àtúmọ̀mọ́ kírun ẹ́ ṣàpáwọn kan sìn tẹ́bá ní ká kírun wọn níwọ̀ táwọn akírun àyẹ̀kọ́ ni so àwọn ẹlòmíì ò takú tó bá di jẹ́ ẹ̀ náà bẹ́ẹ̀ ni pẹ́pẹ́ ní ìjọsìn òun náà ni imtisalu awamirillah wa shinabu nawahi ìjọsìn tó ní ìjọsìn òjùmọ́ náà lọ ìtọ́lọ̀ pa aláṣẹ ṣe ìtẹ́ ní ọmọ ṣe jìnà sí anábì ibrahim alayhisalatu wasalam ọlọ́run ọba ní kó dú ọmọ rẹ̀ kí ló ṣe kó fẹ́ dú ọmọ yẹn kọlọ̀ bá tó ní kó stop ṣùgbọ́n kí ẹjẹ́ ni tí ó wà question ọlọ́run ọba wọn péré ọlọ́run ọba ìyẹn ní àmì àìní kìíyàdì ni àìjuwọ́lẹ̀ so ẹni tó ń tẹ́tẹ́ ní islam ní kéèyàn juwọ́lẹ̀ fọlọ́run tọ́lọ̀ bá ní ká ṣe nǹkan a ṣe nǹkan ya ó lè bẹ́ẹ̀ dàbẹ̀ ko kò bá làákàyè títí ni so ṣùgbọ́n ni ti ó bá ẹni ọlọ́run ọba yóò anabi musa alayhi salatu salam ìgbà tí ọba kó mọ lọ kó mọ lọ kó mọ káwọn ọmọ lọ big c ń bẹ níwájú fìràwọn àtàwọn èèyàn ń kó máa lọ bí tí omi yẹn wà àwọn ọmọ israẹli ń sọ fánàbí musa alayhi salatu wassalam ìpè ìnàlámúdàkùn wọn lé àwọn ti fẹ́ bára kí lóò nàbí musa sọ oníkàlà ìnàmá ìyá rabbi sayadin so eléyìí ni àmì ìsinlọ́ọ̀ nìyẹn sẹ́lẹ̀ fọlọ́wọ́n ìkan lè gbẹ́gbẹ́ abẹ ni pé ṣé kí ní ìṣe tó bá ṣe ṣáàtọ́kì nìṣá ẹni tó jẹ́ mùsùlùmí á máa bá lọ ní kódà kó ṣe kódà bẹ́ẹ̀ ni pé kò sọ̀kìdì láyé ń bí ó mọ̀ pé sọ́kẹ́sì àwọ̀ òtún tó bá lè jọ ń alkiyama nípasẹ̀ pé ń tí ọlọ́run bá subhanahu wa ta'ala ní kò ń ṣe tó ń ṣe yẹn so àìsọ̀kìdì láyé bíbà yìí tó dàbí ẹni pé wò sọ̀kìdì yẹn ọlọ́run bá tún ṣe kíni ó fi ṣàdánwò fóun láti lè jẹ́ kí ipò òun tún ga sí i so mo rò pé àárín kílẹ̀ wallahu a'lam. ǹjẹ́ ìjẹníyà ń bẹ fẹ́ni tó kírun lẹ́yìn ìmáàmù tó kírun lórí mímbàrí tó ga àkọ́kọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa pé mímbàrí tó ga ò ń ṣe irú mímbàrí tí ó ju qubit kan eh, rọ̀ ní òun ni tí wọ́n ń sọ. So bàtí sábà wo kò ju bí ten inches or bí twelve inches ìyẹn pọ́nárì lè sọ torí pẹ́yìn ẹ̀ka mazhabi mi mazhabi Imam Maliki wọ́n gbà pé àyè tí máa mú ìmọ̀ àti kírun ó lè gà tó máa yẹn kí lè ní tá ṣẹ̀rí onípẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó kírun lórí mímbàrí njọ́ kan tó bá fẹ́ forí kanlẹ̀ yóò wá sí ìsàlẹ̀ torí pé kò ní rọ̀ ọlọ́run láti forí kanlẹ̀ lórí nígbàrí tó ní step mẹ́ta so yóò wá sí ìsàlẹ̀ nígbàrí yẹn láti wá forí kanlẹ̀ ìgbà tó wá ṣe tán ó wá ní fa'atu hada li ta'tammu bi eti mo ṣe mo ṣe nítorí kẹlẹ́wà kọ́ṣe mi wà ní ta'allamu salati bákan náà kẹ́lẹ́ bá kọ́ irun ni yàní wọlé tẹ̀tà alámù nítorí kẹ́lẹ́ bá kọ́ kí ni sọ láti irun ni sọ́wọ́n màlìkí àpàyọ̀ ń bẹ̀yẹ̀ yìí pé nígbàrí dàtí sàyè mọ́mùrádà tí ó bá ga ní nǹkan tí ó ń ṣe gíga púpọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n kó ga gan àwọn náà takò yìí àwọn àfáàmì rẹ̀ gbà pé kó mọ̀ gà rárá pé tánàbí ṣe yẹn sọ̀lọ́ àsàmì ó kàn ṣe é lọ́jọ́ yẹn ni láti lè fi kọ́ wọn ní ẹ̀rùn sàwọn a máa lo àdíìsì wípé manhamad nas ẹni tó bá ṣe ìmáàmù fún àwọn ẹni fala yakum fi makanin arfa min makami aw fi makamin arfa min makani kó mọ́ dúró síbi tó ga ju bí táwọn wà lọ so ló pé ní tó dáa òun ni kí àyè máa mú ó ti dúró kírun kó wà níbi same level pẹ̀lú ibi tí àwọn tí ó ń léèdì ní òun náà tí wọ́n wá ìyẹn ni tí ó fi dáa jùlọ mẹ́rin ṣe tó wá kírun lẹ́yìn rẹ̀ àbí tó bá dúró síbi tó ga ṣé òun ò nírun àbáwọn ò nírun wallahu alam ìkíní kejì wọn ló nírun àwọn àpá àti wọ́n ń sọ wípé kò wà òkè wọ́n sọ pé wọ́n nírun mo rò pé àárín ẹ̀kẹ́ wallahu alam náà kò ń ṣe iná tí wọ́n ń sọ láti ti béèrè nípa dajjal ipe ó ní iná àti aljanna tí ó fàwọn ẹ̀rọ sí kò ń ṣe aljanna alkiyama ni wọ́n ń sọ so kò rẹ̀ ń ṣe iná alkiyama òun nìkan tí wọ́n ń sọ àwọn kan tó ní ṣe pẹ̀lú ìgbádùn ayé òun nìkan tí wọ́n ń sọ yóò ní kójú rọ̀ òjò rẹ̀ máa rọ̀ yóò ní kúrúgbìn máa rúgbìn rẹ̀ máa wù so ọlọ́mọ kan tí ó challenge gẹ́gẹ́ bá níbi sallallahu alaihi wasallam bí ó ṣe sọ so tó bá ọmọ yẹn bá challenge ẹ̀ ní yóò mọ ọmọ yẹn yóò pa so yóò wá tún tí ọmọ yẹn padà ẹ̀pá àwọn èèyàn dẹ̀ ni wọ́n máa ń pàtẹ́wọ́ fún àwọn nǹkan tó bá ti jẹ́ nǹkan ìmọ̀ so àwọn èèyàn ó bá tún ṣe kí ni ó bá tún wó pé ah, òun náà lọ lọ́hùn nǹkan nǹkan mọ́ra àwọn yóò tún ṣorí ibú lọ látara eléyìí so ọmọ yẹn tó bá jí padà yẹn èyí tọ́mọ yóò ti wá sọ pé á ah, mo ju ẹ́lẹ̀ pé ọlọ́run ni ẹ́ ọmọ yóò wá ní ó ṣẹ̀ṣẹ̀ wá clear sí mi dáadáa ipò wo ni dàjáàlì tí ànábì ń sọ nípa ẹ̀ ìbínú yóò afẹ́ fi pa ọmọ yẹn padà kó wá nírí pamọ́ ibẹ̀ yẹn làṣírí ó ti tú fáwọn kan lọ́wọ́ ní pé eh, àmì ò bá tún ṣe kéde ó bá tún ṣe yútọ́ ó tún ṣe yútọ́ so kò túmọ̀ sí wípé iná alkiyama àbí aljanna bí nǹkan ṣe dùn sí òun nìkan tí yóò ṣe yóò ní kírúgbìn máa wù kójú máa rọ̀ ọlọ́run bó dẹ̀ ní kó máa jẹ́ fi tíráì àwọn èèyàn tí wọ́n fẹ́ sọnù látara rẹ̀ wallahu a'lam Imamu tí ó ń kírun fún wa ní àdúgbò ta wà lápèjúwe sọ tó bá ń ka fàtẹ́ ọmọ rọpọ̀ ni àṣàlè kírun lẹ́yìn rẹ̀ àbí kí adáhùn kí náà tàbá sọ pé ó ń rọpọ̀ kí ni túmọ̀ ó ń rọpọ̀ ní ṣe àti ń gbọ́ ara sí rárá àbò ń yára tó ẹkún yára ní àṣìlè kírun lẹ́yìn rẹ̀ fọ́rọ̀ pé nǹkan tó ń kà nǹkan tó ṣe pé ìkàkùkà ni then irú èèyàn bẹ́ẹ̀ ká mọ́ kí omi ní ẹ̀yìn rẹ̀ so ká dárun kí ó bẹ́ta fún àdúgbò ká kírun lẹ́yìn ẹni tí kò mọ̀ fáti ata tó ń ka ìkàkùkà ṣùgbọ́n tó bá ṣe pé ó ń yára ká ni tó dẹ̀ ń pe àwọn ará fi yẹn ni bí ó ṣe máa clear so ilé àṣìlè kírun ní ẹ̀yìn rẹ̀ wallahu a'lam. ẹni tí ó bá búra fún òun ní ṣe dáadáa eléyìí kò wà encouraged torí ká ṣe dáadáa òun ni tí ẹsìn pé wá sí nísìnyẹn ni wàláhì ní ìníbẹ̀ sọ̀rọ̀ mọ́ tó ká bọ́mọ̀ ya wa sọ̀rọ̀ nǹkan tó dáa ni wàláhì mi tún ṣe dáadáa sí ẹ mọ́ ká ṣe dáadáa sọ́mọ̀ ya wa ní tí ẹsìn encourage wa yìí sanabu muhammad sallallahu alaihi wasallam oni man halafa ala yaminin fara'a ghayra khayran ẹni tó bá búra pé òun ò ní ṣe nǹkan kan àbí wọn á ṣe nǹkan kan ó wá rí i pé ìdàkejì ẹ̀ ló lórí jù pẹ̀lú ẹ̀fọ́ alúwàlú kàfíìr nítorí òun ò ní ṣe tó jẹ́ nǹkan dáadáa yẹn kó ṣe nǹkan yẹn kó lè san kàfárà so kàfárà òun ni tí ó fi pa ìbúra yẹn rẹ sọlọ́wọ́ subhanahu wa ta'ala ni. فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تاريخ الرقبة ntí ó máa jẹ́ ipa ìbúra yẹn rẹ̀ òun ni kí èèyàn bọ́ aláìní mẹ́wàá tó jẹ́ mùsùlùmí àwọn kìsùwàtù hùm àbí kéèyàn ara aṣọ fún wọn àbí kó fún wọn nú aṣọ tóun náà ní nílé tẹ́lẹ̀ àwọn tàbí rọ́kọba àbí kó tú okùn lọ́rùn ẹrú nísìn kò sí ẹrú tá a fẹ́ tú okùn lọ́rùn ẹ̀ so okùn méjì ìṣúra kéèyàn fún wọn lóúnjẹ tó tó pálíkà mẹ́wàá wọ́n jẹ́ mùsùlùmí àbí ìtúbà wò kó múnú méjèèjì àbí kó fún wọn láṣọ tí wọ́n á wọ̀ nínú àwọn aṣọ tó nílé tí ó ti fàyà tó ṣiṣẹ́ wọ̀ yóò mú ìkọ̀ọ̀kan fún wọn àwọn mẹ́wẹ̀ẹ̀wàá wọ́n lè lówó àti ra tuntun fún wọn náà ní bá láìfi tó fi dá sí náà ní kóra fún wọn so méjì yẹn yóò ṣe bọ́tífì kò lágbára láti ra fún wọn lóúnjẹ kò lágbára láti fún wọn láṣọ ó dẹ̀rí pé ìbúra tó ń búra pé wàláhì mi tún bẹ́ sọ̀rọ̀ mọ́ ó ní pé kó ń bá sọ̀rọ̀ ní tó dá gẹ́gẹ́ bí tẹ́sí pépè sí so kó bá sọ̀rọ̀ yóò wá ṣe kàfàrà ṣùgbọ́n ní yìí sì kò lówó láti fún wọn lóúnjẹ kò lówó àti fún wọn láṣẹ kí ni wàá ṣe sọlọ́wọ́ subhanahu wa ta'ala ni ẹni tí ó bá lágbára ní fasiyamu salasati ayyami kó gba àwẹ̀ ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta yẹn ṣe dandan ni kó gba àtẹ̀lera wọn kò ń ṣe dandan ó lè spéèsì wọn ni zalika kafaratu aymanikum idha halaftum ọlọ́run ọ̀nà tẹ́ máa fi pa ìbúra yín rẹ́ nìyẹn tí ẹ bá búra ṣé búra tá ń sọ ìbúra tó ní ṣe pẹ̀lú mi ní ṣe máa ṣe ni wàláhì mi ní ṣe wàláhì máa ṣe ṣùgbọ́n ìbúra tó ní ṣe pẹ̀lú pé wàláhì èmi kọ́ mo mu wàláhì èmi mo ní ẹ̀rí pé yẹn ní ṣe ó yàtọ̀ sí pé máa ṣe ní ṣe wàláhì èmi mo ní ó dẹ̀ mọ̀ pé ń pọ̀ lóhùn ní ṣe lé al-yaminu al ni wọ́n ń pè é ìbúra yẹn ní tí ó lè fi tánrùn òun hàn kò ń ṣe ọ̀rọ̀ pé à ń bọ́ aláìní tó jẹ́ kálíkà ọ̀rọ̀ pé à ń tu okùn lọ́rùn ẹrú kọ́ ọ̀rọ̀ pa ń raṣọ fún àwọn ẹrú kọ́ ọ̀rọ̀ pa ń gbá àwẹ̀ kọ́ in tó lè fi tẹ́ràn òun ni pé in tó búra ipò òun lòun ni tí ó rẹ̀ kì í ṣòun lónìí ó jẹ́wọ́ ó dẹ̀ dá yẹn padà in tó búra pé òun kọ́ lòun ṣe òun dẹ̀ ló ṣe ó jẹ́wọ́ tóun lòun ṣe nǹkan yìí so in tóun lè fi tán ara ti tiẹ̀ nìyẹn ṣùgbọ́n ó ti búra pé nǹkan òun lòun ní òun dẹ̀kọ́ ló ní nǹkan yẹn ó wá láfàá sọ pé kó ń gba àwẹ̀ ẹ̀ẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ kọ́ yìí ọ̀rọ̀ pé nǹkan ní nǹkan tó fẹ́ jẹ mọ́lẹ̀ yẹn nìyí ó gbọ́dọ̀ release nǹkan yẹn so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wallahu a'lam now last question inshallah okay ẹ jẹ́ kẹ́ ẹ lè lérí. náà wọ́n ní ẹni tí ó bá wọn tán kí òun jàmá lọ́wọ́ ìrun Maghrib ó wá bá wọn níbi ráfàràkà tí máa mú ti kéwu jẹ́jẹ́ so ìmáàmù wa sálámù òun dìde fẹ́ múra kẹlẹ́ kejì rẹ̀ wá ṣé dandan ni kó kéwu jákè ní àbólè kéwu jẹ́jẹ́ ètò bá wò kó ṣe nínú méjèèjì ètò bá wò kó ṣe nínú méjèèjì sorry uh, tó wá ṣe yí pé rákẹ̀ ẹlẹ́ẹ̀kẹta uh, òun ni mo sọ that is tó wá pé rákẹ̀ ẹyọ kan ló bá yóò kéwu ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ yóò jẹ́ kí ni àjòkè tòtòrí ẹ̀rọ ajẹ́rákẹ̀ ẹlẹ́ẹ̀kejì títí ẹ̀ náà uh, àwọn àfáà mi gbà wípé ó lè ṣe bẹ́ẹ̀ náà tí ó ṣe pé ó yẹ kó ké méjì jákè tẹ́lẹ̀ ẹ́ so èyí tó wá bá ní last one tó bá yẹn ó jẹ́ pé jẹ́jẹ́ ni èyí tó bá so ó túmọ̀ sí pé ó kù méjì jákè ó dẹ̀ yẹ kó kí méjì jákè tẹ́lẹ̀ náà ṣe léyìí ó rìn lọ́dọ̀ Abdullahi bin Umar radiyallahu anhu bó ṣe ń bẹnu mú àtọ́ so tó bá ké jáde náà no issue ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n jù òun ni kí ó ké jẹ́jẹ́ so ó ké jẹ́jẹ́ so eléyìí òun ni tí ó tẹ̀wọ̀n jù wallahu a'lam. tóbi ní bá ṣe kí ni. nam lórí ìyẹn ni obìnrin tí ó dára kàfàrà nínú àwẹ̀ àti bóyá ọkọ bá aláṣepọ̀ ní ọ̀sán àwẹ̀ ó dẹ̀ kó pa àwẹ̀ so ìwé èèyàn bẹ́ ọ̀pọ̀ wá lọ bá aláṣepọ̀ nínú àwẹ̀ sòdìgálẹ́sọ̀ bóyá ó yẹ kọ́kọ́ gbáwẹ̀ àbí kò yẹ kí ọkọ̀ gbáwẹ̀ torí pé ó pọ́ síbi kò sí pé bóyá ọkọ̀ ó yẹ ṣẹ̀dí láti ìrìn àjò ni so òun lè jẹ pé ní tí kò yẹ kó gbáwẹ̀ bọ́tí àwọ̀ òlọ́rin àjò ń tiẹ̀ òun wà ń lé wá bá aláṣepọ̀ ni so ṣé tọkọ bá fọ́ọ̀sì ẹ̀ láti bá aláṣepọ̀ ọkọ̀ fọ́ọ̀sì ẹ̀ láti bí bàtà abẹ sọ pé bẹ́ẹ̀ yẹn réèpù yẹn bó tiẹ̀ jẹ́ pé a nílò réèpù fún ẹni tó jẹ́ ìyàwó lé bọ̀ká sọ pé bíi pé ọkọ fipá bá a láṣepọ̀ ni so kò sí nǹkan kan lórí obìnrin rẹ̀ ṣọjọ́ pé òun náà pinnu fẹ́ dọ̀ gbà kọ́kọ́ báwọn láṣepọ̀ so yóò ṣe kàfàrà so kàfàrà yẹn ni bóyá obìnrin ẹni sìn ó yẹ kí ó gba àwọn oṣù méjì tẹ̀léra wọn so bóò ló ṣe fẹ́ ṣe nígbà tó ṣe wípé ìta mọ̀pẹ̀ láwọn obìnrin òun náà ni pé wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń ṣe nǹkan oṣù ayẹ́rẹ́kọ̀ so kò sí bóyá fẹ́ gbà á tí oṣù méjì ó tẹ̀lera wọn náà lára àwọn nǹkan tó lè má jẹ́ kí èèyàn gbà á tẹ̀lera wọn ní nǹkan oṣù eléyìí ó pa ti sọ nígbà tí àǹtírí ti ọ̀rọ̀ àwẹ̀ nínú mọ́tò rìsálà sóbìnrin tó ń ṣe nǹkan oṣù tí nǹkan oṣù bá dé kí ó ní àǹfààní àti gbà tẹ̀léra wọn so la yukallifu Allahu nafsan illa wus'aha bákan náà ẹni tó ṣe ìrìn àjò àti sọ eléyìí náà nísìn ìrìn àjò jáwá sincerely bẹ́ẹ̀ ni permission ti wà pé ومن كان مريضا او على سفر فعدة من ايام اخرى سيدنا بين اولاد مزداوي سو كو tí ìgbàkíní ẹ̀ tẹ̀léra wọn ni so a sì fún ní ìdájọ́ pé ó gba tẹ̀léra wọn abóṣà rẹ̀ the same thing náà ni a fóun náà so mo rò pé ọ̀rọ̀ mi clear. Naam? Naam. kí ni mi gbọ́ question ẹ̀sìn náà ọkọ̀ lè àfíìsì ẹ̀ lórí ìyẹn lópin ìgbà tí òun bá ṣì ń bẹ ní tó bá ṣì láyé ọkọ̀ lè assist rẹ̀ so nǹkan tó lè assist rẹ̀ fún oníká ni pé ó jẹ nǹkan yẹn báyẹn ó wá kú so irú yẹn ni a lè sọ pé wọ́n bá gbà ṣùgbọ́n tó wọ́n bá gbà náà ni a jẹ nǹkan tí a tẹ̀lera wọn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك